ṣàánú wa látara kí a máa rí omi mu tí omi bá ti sọ̀kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ a máa pami ẹni tí ó mu ẹni tí yóò fi ṣe nǹkan míì àmọ́ tí mùsùlùmí bá ti wà tó bá ti di pé òjò ń bọ̀ ọ láti sáde ọlọ́run nítorí pé nígbà tó lọ́wọ́ bá aláà tó fẹ́ẹ́ fìyà jẹ àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run òjò yìí náà ọlọ́run tó ṣe kíni ọlọ́run bá aláà tó ń rọ̀ wọ́n fi ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ogbà tí òjò bá ti sún ìyàwó Aisha ó ní anábì yọ wọlé yọ jáde yóò tún wọlé yọ jáde wọ́n mọ̀ á bèrè pé kí ló dé iná ṣẹlẹ̀ ó ní òjò olóṣù àmọ́ àánú ọlọ́run ni àbí ìyà ọlọ́run kọ́lọ́mọba aláàkọ́ mọ́ fi ojú kọ́lọ́mọ́ fi jẹ wáyà ìlànà sọ̀dọ̀ ni mọ́tọ́rún wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní tójò bá ń rọ̀ òun náà ni pé ìsọ́nù àyàṣọ́rọ̀ ìsánú àjọsàdìhì ìlú síbà òmìnir kéèyàn gbìyànjú kéèyàn rí pé òjò tó ń rọ̀ yẹn ọkàn síyàn ládìẹ́ òjò bẹ̀rẹ̀ sí rọ́ọ̀sì èèyàn jáde èèyàn tó wọlé padà wọ́n ní sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tí òjò bá ń rọ̀ anábì a máa fara gba òjò lórí pé ọkàn sí wọn la yóò tún wá wọlé padà èdè pé èèyàn wà ní òjò tójú fi dáhùn tọ́lá lómi tó bá fẹ́ ṣe súnà yóò tún wá ṣe tiẹ̀ yóò wá ṣe lé yóò wá ṣe ti lé ànípe ní súnà mọ́ ní láwọn aha a máa pè ní bídíà àbẹ́ṣẹ̀ nínú àwọn súnà nìyẹn kí èèyàn fara gbòdò tó jò bá ń rọ̀ níwọ̀n bá àádọ́lẹ̀ nínú riwaya imamu muslim àwọn anas bin malik ó ní dáwọn bá wá pẹ̀lú anábùwà muhammad anábì máa ń fara gbòdò nínú àwọn ẹ̀kọ́ tí ó tún wà fún àsìkò òjò òun náà ni pé tójò bá ti sún àbí tí òjò bá sì bẹ̀rẹ̀ sí rọ̀ wọ́n ní ká máa sọ pé Allahumma sayyiban nafi'a kí ni mo pè é Allahumma sayyiban nafi'a ìwọ́lọ́wọ́n bá wa òjò tí ó ṣàǹfààní ni kọ̀ọ̀rọ̀ fún wa mọ́rọ̀ yìí tí yóò kó ìnira bá wa ìdàrí pé tójọba ti ń rọ̀ bí ṣe máa ń bá àánú ọlọ́wọ́n bá dé ńgbà mí bẹ́ẹ̀ náà ni máa ń bá kíni dé mùsíbà eh, àwọn àdánwò ńlá èèyàn ti wá sáàdì ọlọ́run èyí nípa ẹnìkan gbà nínú àwọn ẹ̀dá ọlọ́run òní pé ànábì òní pé ṣéwù òní pàjẹ́ àwọn ayé dalọ́mà pé Allahumma sayyiban nafi'a eléyìí wà nínú ah, àdìsíyàwó Aisha ìpè ànábì ní ànábì àmọ́ sọ gbogbo àti òjò bá ti sí kíni tó bá ti lójò tó dùn bẹ̀rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ ní tí òjò bá rọ̀ àyẹ́dọ̀ àtúná almatar ká máa ṣàdúà lásìkò gbà tí òjò bá rọ̀ ẹgbẹ̀ wá wá nínú àwọn àdéṣì tí yọ́ lálàáfíà ìpè ànábì àmọ́ ṣàdúà tójò bá ń rọ̀ nínú àwọn àwòkọ́tò ìjábà ní àwọn àsìkò tádùn àmúgbà òun náà ní àsìkò tó jọba rọ tó jọba tún rẹ̀ wá tẹ́wọ́ rẹ̀ ọ̀tọ̀rọ̀ ẹ̀mí gúngùn ọ̀tọ̀rọ̀ àlàáfíà ọ̀tọ̀rọ̀ ìpàlẹ̀kùn gbàgbọ́ ọ̀tọ̀rọ̀ àrísìkí ogun tí pa ọ́ lẹ́kún ọ̀sọ̀ fọ́lọ̀ èyí tí ń pa ọ́ lẹ́rìn tó fẹ́ kó sunkún díẹ̀ mọ́ èèyàn sọ fọ́lọ̀ àdúrà àwọn tó jọba ń ṣe kíni tó jọba ń rọ nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ ní nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní lásìkò òjò ọ̀yàkúlà bàdàl mọ́tọ́r nígbà tí òjò bá rọ̀ tán àwa ni mọ̀tọ́rìnà bífọ́dìlélà mọ̀tọ́rìnà bífọ́dìléláhi wà rahmatihi kí ni mo pè mọ̀tọ́rìnà bífọ́dìlélà wà rahmatihi òjò tí wọ́n rọ̀ fún wa yìí òjò náà wá pẹ̀lú ọlá ọlọ́run lẹ́yìn náà pẹ̀lú àánú ọlọ́run ló sì sọ̀kalẹ̀ ẹ̀sìn pé èèyàn máa wá pé àwọn nǹkan ni wọ́n rọ̀jò yẹn òjò rírọ̀ yẹn ọ̀dọ̀ ọlọ́run la máa fi tì sí àyè fi tì sọ́dọ̀ ẹ̀dá ọlọ́run nànàbẹ̀ fi sọ nínú ìgbà wá kan pé mọ̀tọ́rọ̀ náà bí fadlillahi wa rahmatihi wa dhalika mu'minun bí kafirun bil kawkab gbogbo àwọn tó bá ní òjò rọ̀ pẹ̀lú rawọ̀ ìràwọ̀ lágbára láti rọ̀jò àwọn lẹ́yìn ti di káfíìrì nìyẹn nígbà tí kìnnìkan ní rọ̀jò wọ́n sì pọ̀ kẹrẹ́ ní Islam kò sẹ́nìkan ti ń dá òjò wípé wọ́n lẹ́nìkan mójò wọ́n ní àfáà kan wọ́n ní máa mójò ẹlẹ́pẹ́ wa àfáà yẹn káfíìrì ní ọ̀jẹ̀ ẹni tó gbàgbọ́ pé àfáà lè mójò àbí ẹnìkan lè mójò òun náà ó ti di káfíìrì torí pé sísọ̀kalẹ̀ òjò àti dídú òjò àṣẹ rẹ̀ kò sí lọ́wọ́ ẹni kankan àbí lọ́wọ́ Allah mọ̀tọ́rìnà bi fadlillah lẹ́yìn náà nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ ní tí òjò bá pọ̀ tó pé òjò yìí tó wá fẹ́ máa ṣe kíni ó fẹ́ máa fa ìnira bóyá fẹ́ máa ba àwọn oko wa oko tá a dá ó fẹ́ máa bà jẹ́ àbí òjò yìí ó ń ṣokùnfà àgbàrá òjò tí ìmúnara wá àbí tí èmi ń bọ́ nípasẹ̀ bẹ́ẹ̀ tójú bá ti fẹ́ di àdánwò èèyàn ní dákẹ́ ó ti kó ní nẹ́ẹ̀mà ó ti di nẹ́kùnmá nìyẹn ó ti kó láàánú ọlọ́run ó ti fẹ́ di wàhálà ni èèyàn wá ní sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run ọ̀yá mójú òye dúró àbí kéèyàn sọ fún ọlọ́run ọba pé ọlọ́run ọba irú òjò wọlé lẹ́yìn tó ń rọ yìí àbí kéèyàn máa kò sí pé rójò burúkú lélẹ̀ ẹni bá ń sọ bẹ́ẹ̀ òjò kí ń bá wí ẹni tí ń rọ̀jò ní ṣé kíni òun náà ní ń bá wí nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní tí òjò bá ti pọ̀ kọjá ń ta ní bùkátà sí àbí ṣokùnfà ìdààmú nínú sẹ̀mí wa ànábì tún kọ́ aládùn àtàṣe kíni tá a máa ṣe àfàwọn anas aláwọn ànábì ń ṣe kótóbà lọ́wọ́ lẹ́rìí mímbàrí arákùnrin kan wá wọlé onírà nábì ó ní gbogbo àwọn oko wa ti fẹ́ bàjẹ́ o ojú ọ̀rọ̀ tó kọ bá sì ti bàjẹ́ ebi ti ṣe kíni ebi ti wọlé ní àtòsí wọ́n sọ fún anábìwá Muhammad sallam anábìwá sàdúà nígbà táwọn òfin jáde ní mọ́ṣáláṣí jímọ̀ òjò ti bẹ̀rẹ̀ sí rọ̀ àwọn mérekù lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn wọ́n ní wọ́n ní bàbá kan lẹ́sẹ̀kẹsẹ̀ ìrọ́ lòún àwọn mẹ́lẹ́kù lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn òjò bẹ̀rẹ̀ sí rọ̀ òjò wa rọ̀ di jímà tí tó tele tẹ̀lé tọ́ nígbọ̀rọ̀ wá rí báyìí wọ́n arákùnrin arákùnrin kan òun náà bá tún halakat al gbogbo àwọn okuta dá ti halakat òjò ti gbogbo àwọn kan tá a fi jẹun àti kan tá a fi tààtà tá a fi ríṣẹ̀ mi ṣe wọn kọ́ta àti sóbò gbogbo ẹ ti bàjẹ́ lẹ́yìn náà ojú ọ̀nà ọ̀sẹ̀ rìn mọ́ àgbàdá ti fẹ́ máa gbé wa lọ fadàun láha ayọ̀ mùsíkàhà bá a sọ fọ́lọ́wọ́ bá kọ́lọ́n dá òjò náà dúró ètò ní pé òjò bá ti kọjá ní téèyàn nídìí àbí tó bá ti ń fà nira ànábì wa tẹ́wọ́ nílànà bí sọ náà fi jẹ́ pé ìmáàmù ò lè máa tẹ́wọ́ ní ótúbà àfi tí máa ń tọrọ kíni kọ́lọ́hún rọ̀jò àfi kọ́lọ́hún dá òjò dúró wọ́n nígbà wọn làwọn aláàbí tó tẹ́wọ́ lórí mímbà wọ́n lànàbí ní aláhùnmá ìwọ ọlọ́wọ́n bá wò hawala iná dá òjò dúró ní Madina àwọn ẹ̀yìn ìlú àbáwọlé Madina. Yeah àwọn bẹ̀yẹn ní kí ọba wa rọ òjò sí wàlá àlẹ́yìnà mọ́rọ̀lẹ́ àwà lérí àti gbogbo àwọn oko wa tí a gbìn síbí lẹ́yìn ìlú pátápátá lọ́hùn alẹ́lẹ́ akáàmì mọ́sàbá wa rọ sí eré àwọn àpáta ńlá sọ̀rọ̀ pé àwọn àpáta yẹn eh, láàrin àpáta méjì odò mọ́ ń odò yẹn náà ni òjò tọrọ yìí máa wúlò fáwọn ẹran tí wọ́n bá ń da ẹran lọ àbáwọn tó bá ń ṣèrìn àjò ibẹ̀ ni kọ́ bá wà rọ́ sí lérí àwọn àpáta wọ́n ti rọ́ bí bá wà rọ́ lé eré àwọn àwọn òkè tó jẹ́ pé ó súnmọ́ra wọn wọ̀bù tó nílẹ̀ gbogbo ibi tí omi máa Si bá wà rọ́ síbẹ̀ kó wà ń bẹ̀ fáwọn tí wọ́n bá ní bùkátà sí wọ́n mọ̀ náà bí ti ṣájà gbogbo àwọn forest forest gbogbo àwọn ibi tí igi ibi tí àwọn igi tí wọ́n wà nínú gbogbo táwọn máa lọ lè gé ẹ máa wúlò àwọn igi tí wọ́n fi ń kan lé ẹ tí wọ́n fi ń ṣe chair tí wọ́n fi àwọn hàn gbogbo àwọn igi yẹn àwọn forest òye bá wà rọ́ síbẹ̀ kí àwọn igi yẹn kan lè strong dáadáa ànábìyàn sọ fọlọ́n pé kọ́lọ́n mójú rẹ̀ lọ́wọ́ kí wọ́n sọ fọlọ́n wọ́n ní kọ́lọ́n ọba àlà kó kó sì kúrò lórí ìmọ̀dínà kó bá wa darí ẹ̀ síbi tí yóò tún jẹ́ àǹfààní fún wa eléyìí ni àwọn sunna níbo Muhammad àkẹ́sí pé yẹn lọ lè gbé agbada kaná àwọn kàtìkàtì kan pọ̀ nílẹ̀ Yorùbá wa yìí ó lè bá ń rọ wọn wá lọ lè gbé nǹkan kaná wọn pe kínní kan ní wọn náà kó kọ kínní kan máa ń dà sínú ọ̀dẹ̀dẹ̀ yìí

ó ní torí pé àwọn fẹ́ ṣèjọ àwọn ọ̀fẹ́ kójú ọ̀sẹ̀ kínní àwọn ọ̀fẹ́ kójú ọ̀rọ̀ gbogbo àwọn kàtìkàtì yẹn ìsìláàmù ti parẹ́ èèyàn ṣàdúrà ni gbọ́dọ̀ bá ti fẹ́ níyàn la ẹ̀fẹ́ ṣèjọ ẹ̀fẹ́ ṣe kankan ẹ̀hún òpin òjò yìí tó bá rọ̀ yóò da ìtòrú ẹ wà bẹ̀ lọ́hùn pé àwa alayna wala alayna ala al-akami wadh-dhirabi wa butun al-awdiya wa manabit ash-shajar látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá a láà yóò ká odò yẹn kó fún yà nínú àwọn sọ́nà nìyẹn níparí ọ̀rọ̀ ó náà ni pé tí atẹ́gùn bá wá ń fẹ́ ṣẹ̀mọ̀ pé atẹ́gùn tí wọ́n ti fẹ́ wọ́n fẹ́ dànkan lórí yẹn atẹ́gùn bá ti ń ṣe gbà fáà fáà fáà ẹ̀yìn gbọ́dọ̀ dákẹ́ o mo wà lókèrè lọ́fíìsì lọ́dún kan lọ́jọ́ pé àrà tó sánbà rìn iná tí wọ́n wọ ọdún masjid ọdẹ ṣẹna nígbà tí tí iná bá bù háì ń subhanallah ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa bí nǹkan ṣe ń dún yẹn <laughs> nǹkan ìkímọ̀ méjìlá mú bẹ́ẹ̀ ìyá òjò yẹn máa gbọ́ lọ́hùn bẹ́ẹ̀ torí ti ń dún yẹn nìkan ló ní ọmọ dún lẹ́yìn náà bí ṣe ń dún yẹn tó bá dún tó bá yà lùyàn èèyàn parẹ́ o lè wọlé o lè ṣe pààrọ̀ bátẹ́gùn bá pọ̀ àmà ní Allahumma inni as'aluka khayraha ọlọ́mọba orí atẹ́gùn yìí láfẹ́ wa khayra ma fiha àtòrè tó fi síbẹ̀ wa khayra ma arsalta bihi àti orí tí òfin ránṣẹ́ sí wa látara rẹ̀ wa a'udhu bika min sharriha wa sharri ma fiha wa sharri ma arsalta bihi à ń sádìwọ̀ ọlọ́run níbi aburú atẹ́gùn àti aburú tó wà nínú ẹ̀ lẹ́yìn náà gbogbo aburú tí bá tẹ́gùn wá ìwọ́lọ́ à pẹ̀lú rẹ̀ kọ́ sọ wà níbi ẹ̀ ni soki nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ ní tí a bá wà lásìkò òjò ẹnì kọ̀ọ̀kan wà kí ká lo àwọn àǹfààní yẹn ká ọba lójò bá ń rọ̀ lẹ́yìn ọba ń já kásá di ọlọ́run bẹ́ẹ̀ nínú àánú rẹ̀ òjò yìí tí ọlọ́run má ṣe ní ojú onira fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n jọ gbé wa lọ wọ́n jọ ba okun wa jẹ́ ọlọ́run jẹ́ abọ́ sómi abẹ́lẹ́ wọ́n jọ ba òwò àwọn properties wa wọ́n jọ ba jẹ́ gbogbo àwa tí agbára òjò ń dára ọlọ́run mọ́sà fún alábàáyọ ọlọ́run mọ́sà fún alábàáyọ gbogbo àwọn alómìnṣẹ́ tó ń bẹ títí wọ́n tó ń léjì tọ̀dọ̀ wá ń bí lọ àwọn tí wọ́n oṣù mẹ́jọ báyìí bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ wọ́n kókó ń lé ni ọdọ yẹn oṣù mẹ́jọ kan tó wọlé padà olóṣù mẹ́fà gbogbo àwọn asia countries yẹn tí wọ́n tún lágbára tí ilé ọmọ wọlé ra wọn báyìí dúkìá ọmọ sọ̀rọ̀ ọlọ́mọsàbà sànú àwọn náà ọlọ́mọ ẹni kọ̀ọ̀kan wa gbogbo òjò tí ọ̀rọ̀ lọ́dún ni ọlọ́mọsẹ ní òjò nira fún wa mọ́sẹ̀lẹ́yìí tí ó bà tiwa jẹ́ mọ́sẹ̀lẹ́yìí tí ó gbé wa lọ mọ́sẹ̀lẹ́yìí tí ó bà tiwa jẹ́ gbogbo ibi tí agbára ń gbà tó káwọn ìjọba kan bá wa mójútó ọlọ́mọsàbà wa tọ́ wọn ọlọ́mọba aláàkọ́bá gbé wọn dìde ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ fara mi wá àbẹ̀lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ sọ wá lórí rẹ̀ òtútù tí wọn nù sẹ́míyàn tá àrùn wàhálà fi dé sínú sẹ́mí ọlọ́mọsà sọ wá ń bẹ̀ kọ́lọ́mọ dáàbòbò wa kọ́lọ́mọ sànù wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka